فلا يدخل يده فلا يغمس يده في الإناء وقد لي أول باومي حتى يغسلها ثلاثا للجهد فوانا لم فإنه لا يدري أين باتت يده تركي دجاجه إن يوم ما يقول له wọ́n ní hadith yìí minal adillati allati tadullu ala anna najasata alqalilata tu'athiru fil ma'i alqalil wọ́n tọ́ka sí pé ẹ̀gbin kékeré a máa lápá lára omi kékeré lọ́sídjọ́ kan nínú àwọn àdé ètí ń kọ́ ní màkínní tá a máa kọ́kọ́ dìde ní ìgbà tá a bá jù gẹ́gẹ́ bí àdé ti síwájú òun kọ́ wa pé tá a bá ti dìtà ìjì o àkọ́kọ́ ní tá a kọ́kọ́ mú gbọ́ òun náà ní ká fa omi sí mu alẹ́ mẹ́ta ká fẹ́ jáde nítorí pé ńgbà téèyàn bá ti sùn ẹ̀ṣẹ̀ pọ́n àmọ́ sùn nínú mọ́ ẹ̀ báwo ló ti ṣe ti jáde ọ̀nà tó gbà láti fi ti jáde náà ní kó fa omi símù rẹ lẹ́ẹ̀mẹ́ta kó sì fẹ́ jáde àdìsí eléyìí ti fi hàn wá pé gbàrà tó o bá ti jí tó o bá fọwọ́ bọnú gbá o gbọ́dọ̀ kí ọwọ́ bọnú gbá yẹn síwájú kó tó di pé ọ̀fọ̀ ọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta torí pé ò ma ibi tọ́wọ́ rẹ̀ sùn. tó bá wọ àdéhùn yìí á rí pé ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ tó pọ̀. ǹjẹ́ ìdá sẹ́yìn kọ̀bọ̀ àhàdókùn mẹ́nàwọ̀mẹ́ lẹ́nìkan yín bá jí látọjú oorun rẹ̀. فالنوم اسم يطلق على ما يقع في الليل وما يقع في النهار النوم أور orúkọ gbogbo sísùn tá a bá sùn ni kò bá jọsùn kò bá jọ orúkọ rẹ̀ ń jẹ́ anáwó. bí àdéhìí yìí wọ́n dá lórí kí gbogbo oorun tá a bá ti sùn ìbá àjá àrọ̀ ìbá àjọsùn ohun tá à ń fẹ́ ká ṣe náà ni pé ká ṣe kí ni ká fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta síwájú kó tó di pé àkìbọnù ìgbà bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀sọ̀ wọ́n ní gbogbo orun tí a bá ti sùn ìbá àjòrò ìbá àjọta òfin ni wípé a gbọ́dọ̀ kí ọwọ́ wa bọnú gbá lẹ́yìn ìgbà tá a bá jí síwájú ká tó fọwọ́ alẹ́ mẹ́ta apá kan nínú àwọn olùmọ̀wá ti sọ pé rárá oorun tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn

so nítorí di eléyìí oorun òru ẹni ẹyìnà bá tàtì ọ̀mọ bíi tí ọwọ́ òun sùn lóru máa jù eléyìí jẹ́ àgbọ́yé ti imaamu ahmed rahimahullah ta'ala ipe oorun tí àdéhìí ń tọ́ka sí òun náà lóorun òru yàtọ̀ sí oorun ọ̀sán. àwọn ti sọ yìí pé ká fọwọ́ wa yẹn síwájú ká tó kìbọnú gbá ọ̀ràn yẹn ni nítorí pé fàlà ìyàwó mi yẹ̀dẹ̀ ò fílgìnà ì hàtà yàwó síra ha tẹ́lẹ̀tẹ̀ fẹ́yìn náà amúra fi ìmọ̀ àlékún bí lọ́wọ́ àyà wọ́n so mọ́ ìgbà tó tó lẹ́tọ̀ọ́ láti kọ́wọ́ bọnú gbá ó túmọ̀ sí pé tọ́ọ̀ bá fọ̀ adé pé ọ̀gbọ̀dọ̀ kọ́wọ́ bọnú gbá. tọ àwọn míì nínú àwọn olùmọ̀sọ́kọ́ àtòrun ọ̀sán àtòrun àti oorun òru ni ìdí ni wípé wọ́n ní fẹ́ iná kọ̀ọ̀mà kọ̀ọ̀mà ń bọ̀ lọ́wọ́ òsùn síbẹ̀ wàá sùn lọ́sàn-án yìí máa ma bi tọ́wọ́ òsùn àmọ́ pé bí òsèlè máa bi tọ́wọ́ òsùn lóru iná ìní òní máa bi tọ́wọ́ òsùn tó bá sùn lọ́sàn-án torí àwọn sọ pé ìdájọ́ yẹn dọ́gba nípò oorun tá a sùn lóru àti tá a sùn ní ọ̀sán. wàhálà yìí àwọn sọ pé bímọ anna lùkùmà hùnà mùcàlẹ́kùn bí ṣẹ́k fàlà yakunu amúrò bí ghasli lìyàdẹ́yìn qabla ghamsihima fil inaa'i la yakunu wajiban. eléyìí fi hàn wá pé ìdájọ́ ká fọwọ́ ká tó kìbọnú gbòòrò níjọ́ra yẹn nítorí kí wọ́n so má iyèméjì fẹ́yìn náà láàyè pé kò ọmọ bó lọ́wọ́ sùn bìdẹ́lì là ànàwó tọ́ba mọbi tọ́wọ́ ń sùn sáàsọ wípé òfin tó wá náà àdìsí bá wí kọ̀ bá wí kẹlẹ́ lè nàánà gẹ́gẹ́ bí ẹni tó sùn wà lẹ́fà xírpàtẹ́ nàálẹ́ ayẹ́dẹ́ yìí tó sì so ìkísà mọ́ ọ̀rẹ́ méjèèjì tí kìsà ń wò tú tó fi jí. tẹ́lẹ̀ ń lè máa fi tọ́wọ́ tó àbí ẹ̀lẹ́mà ọmọ màná pé òun wà ti so so nítorí délé lẹ́yìn náà wọ́n tún sọ yìí pé báwo ló ti lè jẹ́ ọ̀ràn yìí nítorí ni hatta yaghsilaha thalatha títí tó fi tó bá pé nìkan bá ń bẹ báwo ló ti dájú pé ó ṣe ṣe kọjá pé fífọ̀ kan fọ̀ ma ó ṣe ṣe kọjá pé fífọ̀ mẹ́ta gùn ní fọ̀ ma. فالأمر بغسل اليدين قبل غمسهما في الإناء بعد الاستيقاظ من النوم للتعبد wọ́n ní ọlọ́run ọba ọ̀pá wa láti ká ṣe bẹ́ẹ̀ ni látàrí ẹ̀sìn kì í ṣe látàrí ẹ̀gbìn eléyìí ló lágbára ju wípé wọn pa wá láti kásẹ bẹ́ẹ̀ ni látàrí ẹsẹ látàrí ẹ̀gbin yálà orí ẹ̀gbin lọ́wọ́ rẹ àbọ̀ ọrẹ ẹ̀gbin lọ́wọ́ rẹ aṣọ bí kò sẹkìnì kọ ọfọ ọwọ́ rẹ lẹ́yìn ìgbà tó bá dí lójú kó tó di kó fi ọwọ́ yẹn bọ inú gbà oorun òru ni tàbí oorun ọ̀sán. wọn ní fala yaghmis yadahu fil ina kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ bọ nù gbà.

kò gbọdọ ki ọwọ rẹ̀ bọ́nú gbá èyíkéyìí ji kó tó di pé ọ̀fọ̀ nitori nítorí kétómi bá ń bẹ nínú gbá yẹn tó fi kọwọ́ bọ̀ yọ lápá omi bákan náà tí ọba mi ń bẹ ìgbà tó tẹ́ pé kò mọ ibi tọ́wọ́ ń sùn mọ́jú tó bá pa igbá yẹn yọ padà lápá tọ́ wọn ní kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá títí tí ó fi fọ́ lẹ́ẹ̀mẹ́ta ṣé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá ní kíkí bọ́ tí ó mú kọ́wọ́ rẹ̀ ọkàn omi tó wà nínú gbá àbí ní kíkí bọ́ tí ó mú kọ́wọ́ rẹ̀ kọ́kan ara gbá àbí kò tiẹ̀ gbọ́dọ̀ kọ́wọ́ bọ́nú rẹ̀ rárá ọwọ́ rẹ̀ kan omi. àbọ̀kan igbá àbí òtí ẹ̀ka kankan. láṣẹ ètò súnmọ́ onípẹ̀kọ̀ gbọ́dọ̀ kọ́wọ́ bọnú gbá ní kìkì bọ́ gbá èyí tí ó mú kọ́wọ́ rẹ̀ kunmi tó wà nínú gbá ní kìkì bọ́ gbá tí ó mú kọ́wọ́ rẹ̀ ara ìgbà torí pé lèyìn ló ní í ṣe pẹ̀lú òfin. tó bá jẹ́ pé ọkọ̀ ọ̀bọnú gbà yẹn ṣùgbọ́n ọkọ̀ wọ́bọ̀ pẹ̀lú síbi tó fẹ́ fi bu omi nù ẹ̀ ni síbi ló bomi ọwọ́ ti ọ̀tún mi síbi lọ́kàn gbá ọwọ́ rẹ̀ ọ̀kan gbá táàkù ti tako súnà mi kò tako súnà torí pé wọ́n sọ pé fàlà yóò dẹ xèlò yẹ dẹ hu fi ìná ìlè òwòrífà wọn sọ pé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọnú gbá láti fi síbí bomi láti fi síbí ìbúbẹ bomi wọn sọ bẹ́ẹ̀ wọn sọ pé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọnú gbá láti fi pọmpu bomi wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọwọ́ rẹ̀ ọba gbọ́dọ̀ kan omi tó wà nù gbá tí ọba sì gbọ́dọ̀ kan ara gbá ṣé yóò wá kan inú kọ́pù tó fi bomi ṣé yóò kan omi tó bá bu sínú kọ́pù tẹmọ kó tún kéré sí gbá so kò sì gbọdọ̀ ká sí bí ibùbẹ̀ tí ó fi bomi eléyìí jẹ́ kíkí kọ́ ọ̀bọ̀nù gbà. wọ́n ní fala yaghmis gàmẹ́sà kìí ṣe idkhalun fahad ighmasul yadi ghayru idkhaliha gàmẹ́sà wú òǹgìbọ̀nù ẹ̀ torí rẹ̀ láti ní ìbúra kanu ṣẹ̀ríà tí wọ́n pè ní aliyaminu lọ́gọ́mù aliyaminu lọ́gọ́mù òun náà ní ìbúra tí máa rí ní ìbọnú náà ramasa lona ọmú mọ́sùlá tàbí fàáwù sí ọtúnmọ̀bàlá. aliyaminu lọ́gọ́mù òun náà ní kọ́ máa ma búra lórí rọ́ọ̀. wàláhì báyìí lórí oṣù mọ̀ pé rọ́ọ̀nì eléyàn ìbúra ni tí máa ń mú ní jẹni tí wọ́n rí bọ́ọ̀lù lẹ́jọ́ gbẹ̀dẹ̀ àlùfíà lọ́kọ̀tà wọn. tí wọ́n ní pẹ̀lú ayógún mi kò gbọ́dọ̀ rí owó rẹ̀ bọ́nú omi òye wa kò gbọ́dọ̀ rí bọ́nú omi. ìnà ìgbà nítorí pé ìgbà ọwọ́ lè lápá lára ìgbà àti tí máa ń bẹ nínú gbà. Ànábì sallallahu alaihi wasallam sọ pé kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ kò gbọ́dọ̀ rí ọwọ́ rẹ̀ bọ́nú báàbù bàtíà kòǹgìrì bọ́kẹ́tì ìdúrọ́mù eh, táǹkì wọn sọ bẹ́ẹ̀. nítorí wípé omi tó bá pọ̀ al-ma'ul kathir. لا تؤثر فيه النجاسة القليلة ẹ̀gbin kékeré kìí lapa lára omi tó bá pọ̀ torípa ti mọ̀ pé omi yóò sì máa bẹ ní ntọ́mọ tó lè fọ nǹkan míì mà ìgbà tí òun títọ́wò àti àwọ̀ rẹ̀ ọba ti yí padà a ti mọ̀ pé an-najasatu idha istahallat fil ma'i tó bá ti lè pòórá sínú omi tá a wá táàrí. àrùn rẹ̀ àrí kọ́lọ̀ rẹ̀ àtìrí títọ́wò rẹ̀ gbígbà tí o sì bẹ̀. ẹ sì ti máa gómi ti magbo mi kekere naa al-ma'u al-qalil idha hallat fihi najasatun qalila falam tughayyir lawna al wàlẹ́ wala ta'amahu wala rihahu jaza at-tatahhuru bihi ala al-qawl as-sahih. bí omi kékeré ìgbà tí ẹ̀gbin kékeré náà bá wọnú rẹ̀ tó ṣe pé ẹ̀sìn kékeré tó wọnú rẹ kò yí àwọ̀ rẹ padà kò yí títọ́wò rẹ padà kò sì yí òórùn rẹ padà ọtọ́ pé ká tó fò náà sì mara ṣùgbọ́n gbà tó ṣe pé ó súnmọ́ ó jẹ́ pé bó ti ṣe kéré mọ́ ó lè lapa lára omi wọ́n ti sùn dájọ́ mọ́ fẹ̀yọ́ sẹ́ni tó ti bá kọwọ́ bọnú ẹ̀ kọ̀bọmi jẹ lópin bàtà wọ̀ rẹ̀ bá yí padà títọ́wò rẹ̀ yí padà bẹ́ẹ̀ òórùn rẹ̀ yí padà. sẹ́lẹ̀ ní ti anabi muhammed sallallahu alayhi wa sallam tó ń tọ́ka fún wa nínú hadithi. wọ́n á sọ fún wa ibi tí o bá ti kọwọ́ bọnú gbáyìí kan dá mi yẹn lọ ọ̀ gbọ́dọ̀ rí ọwọ́ bọnú ẹ̀. dídánù àtàìdánù yẹn yọ wá máa tẹ̀lé àgbọ́yé tẹ̀yìn tó ní sófin ọlọ́ ẹ wo mi wò ti dá tẹ́lẹ̀ nù sáwọ̀ rẹ̀ yí padà títí rẹ̀ yí padà tóorùn rẹ̀ yí padà ìgbà náà lẹ́tọ̀ sí kìnnì lẹ́ẹ̀tọ́ fún ọ̀kan nu gbogbo ẹ̀ yí padà tá a lè fi náà fi roka omi ìgbẹ́. torí lẹ́yìn ní tẹ̀sí ó yí padà ntí ó yí padà sẹ́mi kí wọ́n ní tọ́ ọba sùn ntí ó yí padà nínú kọ́ jẹ́gbẹ́ àbítọ̀ náà akérèmọ́kùnrin wa omi tí gbé àbítọ̀ bá ti yí padà sáàfin rògbà bàbá lè fi kpọ́tì ah, ọlọ́mọdé àjẹjẹkújẹ mẹ́jẹ amòǹkó tòǹtòrí de eléyìí tó bá ti yí padà eléyìí ó ti yẹ kó yé lànà bisalòlá àti sẹlẹ̀ òfin sọ́ọ́. إذا استيقظ أحدكم من نومه ó túmọ̀ sí pàtó fún atóbin kò sí yàtọ̀ أحدكم ẹnìkan nínú yín. فلا يغمس يده في الإناء wọ́n sọ pé yẹ́dẹ̀ wù wọ́n sọ pé rídìlà wù kò gbọ́dọ̀ rí ọwọ́ rẹ̀ bọ́nú mi wọ́n sọ pé tẹ̀rẹ̀ nítorí pé ní táwọn onílàákà náà ní pọ́wọ́ làá fi bò wọn kì í fẹsẹ̀ bomi. akramakumullah tó bá ṣe pé nìkan bẹ tọwọ́ rẹ̀ méjèèjì ti gé dànù tí ò lọ́wọ́ kankan mọ́ tó ti pẹ́sẹ̀ lòun máa fi bomi tó ṣe é ṣe bẹ́ẹ̀ tó ṣe é ṣe kéèyàn kẹsẹ̀ wú lì bọnú omi kó fi kún fẹ́ fi bomi kọ̀ àwọn bẹ̀sẹ̀ dáná ọ̀tọ̀ tó àdúgbò kọlọ̀ tọ́ba wà tọ́ba wà sáàsọ ikú pọ̀ gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ bọ́nú gbà sáàsọ ikú pọ̀ gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ bọ́nú gbà kàlà kàlà nítorí wípé hukmun mu'allaqun bi jarihatin bi'ayniha fala yuta'adda bihi mahallaha ìdájọ́ kẹ̀ńdà nàbí sọlá àtọ́nà tí wọ́n so mórí kéka fúnra rẹ̀ àbọ̀rọ̀ pé tayọ̀ bẹ̀. tó bá ti pẹ́nu ló máa fi bomi àní sọ pé má kẹnu rẹ bọ́nú omi kó tó di pọ̀ ọ̀fọ́ lẹ́ẹ̀mẹ́ta tọrọ ọmọ bíi tẹnu rẹ sùn. tó bá ti jẹ́ pé ọwọ́ àbẹ́sẹ̀ ló máa fi bomi àní sọ pé má kẹsẹ̀ rẹ bọ́nú omi kó tó di pọ̀ ọ̀fọ́ lẹ́ẹ̀mẹ́ta torí pọ̀ ọmọ bíi tẹ́sẹ̀ rẹ sùn àmọ́ sọ pé kéèyàn kẹsẹ̀ bọ́nú mi. àkàràmọ̀ fún wa lọ́ba ẹ̀ torí kí ẹ mọ̀ yín jẹ́nẹ́rálì gbogbo bá ti tí máa máa tútù ara rẹ̀ tó ẹsẹ̀ ẹ máa dọ̀tí lọ. àbí ẹ̀kọ́ nítorí pé tó ń tẹ̀ wà òkè lọ́wọ́ wà ìsàlẹ̀ lẹ́sẹ̀ wà torí kò súnmọ́ kéèyàn kí ẹsẹ̀ bọ́nú mi. حتى يغسلها ثلاثا تتجوف فلان متى اللي أجت يعني تجت في قوة بنو قومي تو تي فسال ولا أما تبى فسال ولا فلا مانع من أن يتداخلا أي غسل اليدين عند الشروع في الوضوء وغسلهما lil-istiqāḍi mina an-nawm wọ́n lè wọnú ara wọn. fífọ̀ ti bẹ̀rẹ̀ àlùwàlá àti fífọ̀ ti bá kọ́wọ́ bọ̀nù gbá àbí òye wa ok eléyìí ní ti pẹ̀lú ẹni tó fẹ́ kọ́ bọ̀nù gbá ẹni tó fẹ́ kọ́ bọ̀nù gbá rárá kọ́ àní sọ fún kíkọ́ fọwọ́ bí kọjá kómi ti wà nù àgè àgè yẹn lọ fẹ́ fi ṣe kíni fẹ́fẹ́ fi sàlùwàlá òṣìṣẹ́ kọ́ bọ́nú gbá fẹlẹ́ àmàlẹ́ à fi kọ́ sàlùwàlá rẹ̀ tó bá fẹ́ kọ́ bọ́nú gbá o sì fẹ́ fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta péré ni ọ̀fẹ́ fọ lẹ́ẹ̀mẹ́fà báwo láti ṣe mẹ́ọ̀ ṣé yọ fọ kó tó kọ́wọ́ bọ́nú gbá ni àbí yọ kọ́wọ́ bọ́nú gbá máa fọ yọ fọ kó tó kọ́wọ́ bọ́nú gbá ṣùgbọ́n pẹ̀lú àníyàn kó n ti bẹ̀rẹ̀ àlùwàlá òun sì ń fọwọ́ náà mẹ́ta kó òun lè ba láǹfààní àti ṣèkìnnì àti kọ́wọ́ bọ̀nù gbà. إذا اجتمعت عبادتان من جنس واحد ولم تكن إحداهما تفعل على سبيل القضاء دخلت إحداهما في الأخرى غالبا tí ìjọsìn méjì tí wọ́n jọra wọn bá jọ pàdé tọkàn òbí wọn máa wọnú ara wọn generally kì í ṣe gbogbo gbà ó ètò pọ̀ jù wọn wọnú ara wọn ṣùgbọ́n àwọn ibìkan wà tí ò ti lè wọnú ara wọn torí àánì kan fọwọ́ lẹ́mẹ̀ta pẹ̀lú àníyàn mélòó àníyàn méjì ọlọ́run ti fún ní ládàá méjì rahmatan min rabbina ilé ìjẹ́kẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀fẹ́ lẹ́dàá o. fala yudkhilu yadahu fil ina'i hatta yaghsilaha thalathan. tí bá wá sí ti kọwọ́ gbá kó tó di pọ̀ fọ̀ǹkọ́ á ní kó túbà lọ sọ́dọ̀ ọlọ kọ̀fọ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ kọ̀fọ̀ ó ti gbàgbé kọwọ́ bọnú rẹ̀ kó tó rántí kọ̀fọ̀ kó sì túbà lọ sọ́dọ̀ ọlọ rahim. فإنه لا يدري أين باتت يده ثلاثا أمتع سمكي حكم شرعي مقيد محدد òfin kan ni tí wọn ti là kalẹ̀ tá a lè fọjú bẹ́ẹ̀ lọ àbúrò fọjú bẹ́ẹ̀ lọ mẹ́ta ni wọn sọ torí alátẹjù kò sáàyè fún mi bí kíkọ wa lọ fọlẹ mẹ́rin àbí kọ fọlẹ márùn kọ̀ọ̀kan lẹ́mẹ̀fà la torí de lé wàá fọwọ́ rẹ lẹ́mẹ̀ta torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àlùwàlá ọwọ́ tí wọ́n ní kọ́ fọ lẹ́mẹ̀ta ẹnu tí wọ́n ní kọ́ yọ lẹ́mẹ̀ta omi tí wọ́n ní kọ́ fà sínú lẹ́mẹ̀ta ojú tí wọ́n ní fọ lẹ́mẹ̀ta ọwọ́ máa pa tí fọ lẹ́mẹ̀ta ẹsẹ̀ tí wọ́n fọ gbogbo eléyìí báyìí kò gbọdọ̀ tayọ ẹ̀mẹ̀ta kò gbọdọ̀ tayọ ẹ̀mẹ̀ta tó bá ti kébi tí èèyàn ti ń fọ èèyàn ṣe èméjì ṣé ẹ̀mẹta ni mo ti fọ ní abẹ́ méjì fàlìyẹ́bìnì àìlẹ́mẹsẹ̀ ìkọ́nà èèyàn ma lórí ntọ́dájú tó ma yòókù mélòó wọ̀wọ̀ ẹ lẹ́yìn rẹ̀ ní wọn àpè ọlọ́ àlá ìtọ́dájú mẹ́ta ni àbí méjì méjì méjì ni àbẹ́ yọ̀kan. wà wá sí yòókù bó tilẹ̀ jẹ́ apá kan nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ni rárá tó bá tilẹ̀ sí èmi ti pé méjì ni àbí mẹ́ta ó tó bẹ́ẹ̀ nítorí kọ́ mẹ́jẹ̀ kọ́ aláàtì náà fún ọ tó fi tó ṣùgbọ́n kan nínú àwọn bẹ́ẹ̀ Abdullahi bin Umar níbi àlùwalá kò síbi tá a lè ti sí tá a fi lè fi ṣiṣẹ́ àbí òye wa á sọ fún àgbọ̀yé tiẹ̀ àgbọ̀yé tiẹ̀ yẹn ó sì takò dáàmà nínú fún ari súnà ari wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ومعلوم أن قول الصحابي أو فعل أن أو فعله إذا عارض شيء منهما قول النبي صلى الله عليه وسلم فالحجة فيما قال النبي صلى ari عليه وسلم lọ́rọ̀ sàábì àbí tẹ sàábì tó bá ta kọ̀ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ìdáwó fi ti sẹ́ni kí ni wọ́n gba alátọ́dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam torí kò sí tó lẹ́nu kápẹ́tọ̀ òun sàtìsẹ́ mbẹ́ sàábì ni àtúndíjẹ́ sàábì òtúmọ̀ sí pé wọ́n yẹ sàtìsẹ́ kódà kó jẹ́ pé sàábì yẹn òun ló gbàdí kì wá ó wá hùwà tó takò àdéhìn àní fi ń tó ti tọ́ta pàdé ti tọ́ gbà wá àní mu lò nítorí pé ntọ́jà lọ́dọ̀ tiwa ni ntọ́ gbà wá kìí sàgbọ́yé tiẹ̀ ń bẹ̀rẹ̀ ìgbà sàgbọ́yé rẹ̀ bá ti tako ohun tó gbà wá torí ẹ̀ ló ṣe eléyìí ló bí òfin ta sọ pé al-ibratu bima rawa la bima ra'a níta nílò ní ntọ́ gbà wá kìí ṣe ntọ́ gbọ́yé ìyẹn ni pé ńgbà sàgbọ́yé tiẹ̀ bá ti tako ohun tó gbà wá ìdí tá a fi sọ pé kò gbọ́dọ̀ ju ẹ̀mẹ́ta lọ kò náà ládé èdè Abu Dawud rahimahullah ta'ala ọ̀dọ̀ àwọn mi gbà wá láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam báyìí nàbí sọlọ alálẹ kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì méjì ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta wọn sì ní faman zada aw istazada faqad ta'adda wa asa'a wa zalama gbogbo ẹni tó bá fi lè forí kiri ẹjọ ẹ̀mẹ́ta lọ ó ti ta ẹnu àlà ọta ìdá ọta bòsù òbúrú àbí òbúrú wọn kó nọ́mbà mẹ́ta burúkú wọn kó lé lédìkà tàbí kéèyàn ṣọ́ra ìwọ tí wàtúwà ti ń dà láàmú oníròyìnròyìn ó lè fọ apátọ ẹ̀mẹ́ẹ̀dógún tí ọmọ òkú ntẹsẹ bẹ̀rẹ̀ ni èrú rẹ sọ fún pé o ti fọ tayọ súnà dídé nítorí pé mani tankaha bó ṣẹ ẹni tí iyèméjì tó bá ti sọ di ẹni tó sọ dẹrú tó àní sọ fún kí hàn kàkúkú méjì lọ sí báyìí ó tún kù kà méjì kì í dídé tòǹtòrò pété bá àṣetán ni ti sọ dẹni tí fi ń ṣeré ẹsùn mọ́kà àṣetán tẹ́lẹ̀ náà ó wù kí gbogbo akátó kọ̀wé nàbẹ́ náà lẹ́nu mi ní títí wá sábà tán láti máa wò pé ìtọ́ tó ń jáde yóò tún máa wò yóò sá máa pààrà láàrin bíi àlọ́ láti ibi tó ti tábà lójú o ti tábà ìtọ̀ tún kán ìtọ̀ kan omi ni. sọ̀rọ̀ hàn kẹ́dá ẹni tó ṣe pé ó ti ń so ó so ó tún àlọ́ aláṣẹ ó tún so ó tún tún àlọ́ aláṣẹ ó tún so àá pé òun gún tẹ̀lé sóye wa torí pé tẹ bá fa yìí lẹ̀kùn kò ní kírun láì nítorí wù àṣẹ kan ni tura ló ti jẹ kẹ máa sọ àwọn tẹ bá ti rí pé nǹkan bá ń dà láwọn ẹ lọ bá sàlámù àlékún sàlámù tí o ti mú rí pé ìwọ kíláàsì pé inú mi ni tí èsì bẹ́ẹ̀ ti máa jẹ wá mí jẹ wá kí ló gbá ló dé tó gbé wá lé ọ̀la ìdí ẹ̀ máa tí mo ṣe fún inú yìí kọ̀ọ̀bọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ la èso tún bọ̀ kọ̀ọ̀gbá ẹ kú fẹ́ sódà inú ìjọ láǹfààní àti lọ inú ìjọ láǹfààní àti lọ. ìrọ̀ ló jẹ́ pé olùmọ̀ gbọ́dọ̀ lóye tí ó bá lóye òun gan ni ó tún dá wàhálà lẹ̀ àmọ́ tí ó bá lóye tó ti pé wàhálà ni àárẹ̀ ní ti lé so ìwọ ló wàá gbé kú lára rẹ̀ láéláé kíní yóò tún ní má yẹn lè má wà tó bá ti di kọ́ yarí mẹ́sù lọ ti bọ́ ẹ pé nínú ibi tó ẹ̀jẹ̀ ọba máa wá nígbà tí ẹ̀jẹ̀ wá ní ọba máa sá sókè sá sí kìnnì máa kírun rẹ̀ nsó istihamon péye wá nítorí pé su èso ọ̀fẹ́ kò sí lọ́nà so nítorí délé ìfẹ́lẹ́ ayẹ́kùn mi sùn yẹ̀dẹ̀ kò fílù iná hàtà yàgòtì là hàtà là àtẹ̀lẹ̀ so tẹ́lẹ̀ máa ti sè é méjì pé méjì la fọ àbí mẹ́ta ẹni tí ò bá ti di wàhálà lásọ fún pé méjì ló ṣe ṣe kan fún un ẹni tí wọn ti kó ti di wàhálà parí ẹ dìde lẹ tọ hàtà yàgòsílà hàtàlẹ ẹsẹ títí tó ìfọlẹ mẹ́ta eléyìí òfin hàn wá pé a kì í fi nọ́mbà sí kankan láì jẹ pé òfin ṣẹ̀ríà ló fi nọ́mbà sí torí bí tádàdá lẹ sí bẹ̀rẹ̀ náà ní kẹ́ fi nọ́mbà sí kankan tí wọn ò fi nọ́mbà sí àbí kẹ́ ẹ sí létí tí wọn ní kẹ́ ẹ sí kẹ́ ẹ sí mí ní iye tẹ́ fi kùn so àbí. kó sì jẹ́ wípé ọ̀nà kan tẹ́ gbé gbà kọ̀lá kọ̀lẹ̀ tó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan di bídíà ǹjẹ́ tó bá yé wa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mójútó ipe tó bá wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé ẹ̀ẹ̀mẹ́ta ní kẹ́ẹ̀sì ẹ̀ẹ̀mẹ́ta ní ẹ̀ẹ̀méje ní kẹ́ẹ̀sì ẹ̀ẹ̀méje ní ọgọ́rùn-ún gbà ní kẹ́ẹ̀sì ọgọ́rùn-ún náà ní àmọ́ kíkà náà wá wó tutù pé ẹ ìwọ gẹ́gẹ́ bí olùmọ̀ ìwọ náà sọ pé kẹ́ńkóńtó ń sọ ọ́ bẹ̀tẹ̀ ẹ mẹ́rin ẹ̀ wa nítorí pé tẹ bá sí ọ̀nà bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ̀sì jẹ sọ náà lẹ́sìn rí tí àwọn aládàáda lè fi gba jẹ lóríṣiríṣi ẹnìkan kan wò sùnsùn yóò wù ọ ní ìṣòro ìpètò ọ̀hún fẹ́ fún ọ ládùá yóò ní kọ́ lọ́mú jọ́tán bí ọ wá jọ́tán bí màmá rẹ̀ kó so màmá rẹ̀ tí wọ́n wá kó àwọn tírò yẹn yẹn wá nine nine nine nine nine àwọn tiẹ̀ tiẹ̀ bọ́ọ̀lù wọn á ní kó ọmọ sí lójoojúmọ́ ẹ wá jókòó títí títí tí gbogbo òde ó fi di pákó nítorí délé eléyìí ni máa ń dábí di alẹ́ sùn nítorí pé wọ́n ní alẹ́kùtẹ̀sọ́ọ̀dù fẹsọ̀nàtì khayrun min al-ijtihad fil bid'ah. kíyọ̀ ọmọ ẹsẹ̀ kọ́nọ́mì nínú títẹ̀lé súnà ó lóore ju kéèyàn máa gbìyànjú nínú ṣíṣe bídíà lọ kọ́ máa ẹkọnọmáìsì súnà ó lóore ju yànjú nínú bídíà lọ nítorí pé la qillata ma'a sunna wala kathrata ma'a al-bid'a gbogbo tí yẹn bá ń ṣe tó bá ti jẹ́ súnà ni wọ́n sọ kó kéré gbogbo tí yẹn bá ń ṣe tó bá ti já dáadáa wọ́n kọ́kọ́ torí nu agbọ̀n òfò ni ọ̀ sotiri de le ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta náà o gbọ́dọ̀ ju ẹ̀mẹ́ta lọ eléyìí wàá túmọ̀ sí pé tó o bá fọ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta tó o kò sí lẹ́ẹ̀mẹ́ta ó di mẹ́fà mẹ́ta náà ni torí pọ́tọ̀ lọ́lọ́run dọ́tù ọ̀tọ̀ sí lọ́lọ́run ọba ti kíni lọ́dọ̀ sí. tọ́ fẹlẹ́ yẹ́gun mi tún yẹ́dẹ̀ hàtà yàgò sílá fẹ́ iná kó lẹ́ yẹ́dẹ̀rì ayinabẹ́ torí pé kò ọmọ ibi tọ́wọ́ ń sùn kódà tí èèyàn bá mọ ibi tọ́wọ́ rẹ̀ sùn àbí èèyàn sùn lákìísà gẹ́gẹ́ bá ti ṣe wí ìjọ náà ní kọfọ lẹ́mẹ̀ta tí ọba kí ọwọ́ rẹ̀ bọnú gbà nítorí kéèyàn lè bá ní ládàá èèyàn tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam súnà làgbọ́ èyí gbọ́ súnà níbi sọlá àṣìlá kó fetí pàlàbà rẹ o èyí sì pípọ̀ jámọ̀ kankan o nítorí pé téèyàn bá ti bẹ́ẹ̀ pinrin ọ̀fà wàhálà fúnra rẹ o yìí sọ fún wa pé tọ́ bá ti bá fọwọ́ bọnú gbá fọwọ́ bọnú gbá tó fọwọ́ rẹ nítorí pé ọ̀hún máa bi tọ́wọ́ rẹ wá

yóò pín tọ́gbù òun àtàwọn ọ̀rẹ́ òun sọ̀rọ̀ tó wọn àtọrọ excuse pé i'm coming i'm coming tó wí yẹn ọmọ kórìí bẹ́ẹ̀dì náà ní gbogbo ẹ̀ tó ń sì wọ toilet tó kọ́lá toilet mọ́ tó ń bá lóso tó ń sì bọ́ sókò tó ń fẹ́rẹ̀ sí ní tọ̀ tó bọ̀ síbi tó ń ti sàn ìtọ́jú ẹ̀ kan sóun là òun á ń sọ́ra òun máàkì ibi tó ń wọ́pọ̀ tó ń bá tọ̀ òun máàkì ibi tó ń bá tọ̀ gbogbo orí bẹ́ẹ̀dì ló ti tọ̀. subhanallah ẹnu pé yóò di kíákíá ni àbá yóò palẹ̀ bẹ́ẹ̀ di mọ́ ni ṣé a ti gbọ́ ṣé a dúró o irú ẹ̀ ló ti bara náà ń tọ̀ lé mo rò yé torí pé ń gbà mí àìlóye ó máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ sọ gẹ̀gẹ̀ dàrú ọmọ wa wó oògùn tí rẹ̀ òye. kò bóyá wọ́nra wọ́nra rẹ̀ pọ̀ lọ́tà àbó ti mú mi kọjá géètì kò tún á jẹ kọ sùn ẹlòmíì lè jẹ́ kó kì ló mu sùn ó tún mu làkàtẹ́rà ó tún mu fíjú mi tàbí bẹ́ẹ̀ kọ́ ni yóò tún gbé bí ọwọ́ ta lù ú gbogbo náà mọ̀ wá kúkúrú rẹ̀ ṣẹṣẹ ti mọ̀ pé tí inú bá ti wà ó bá lódẹ̀ jù. yóò mọ wá bi tí ó tí ó tí ó sọ ẹrù sí ni tọ ìtú ó ti máa gbọn tí ó ti máa kìlọ fún ọ pé lọ́tọ̀ pé no it is just uh, mi ni jí fa tó <laughs> ilé ìtọ̀rẹ́ ó ti fẹ́ fà ya ọmọ agidi ìtọ́ ọwọ́ kan tó ní owó owó tí wọ́n ti àwọn àmọ́ asaka ẹlòmíràn kò wọ́n bá tọ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún bẹ́ẹ̀ ni omu mi pọ̀ wọ́n tún tọ̀ lé omu mi pọ̀ mo rò pé ó yé tí solution sì máa wà fún problems nù nígbèsè ayé kì í ṣe pé kí wọ́n wá sọ̀rọ̀ problem yẹn fún ọ kọ́ wá dúró ọmọ ẹgbẹ́ adúrú rẹ láhàólà mo rò pé ó yé nítorí pé àríwú eléyìí rí àfi ń dẹrù bọ̀ lọ́rùn bọ́yá ẹni tó sọ fún ká máa tọ́ lé gbà mí. ẹ wàláhì tí ò ní jẹ́wọ́ fọ́. sọ́ńtórí délé ẹ tíra láti láti mánéjì ara yín kí lẹ̀ ń jẹ kí lẹ̀ mu àbí òye kọlọ́màtọ̀ kọlọ́màtọ̀ lẹ́mẹ̀wá kó tó sùn. so eléyìí àmúkálámọ̀ ọmọ ẹjẹ́ always kọlọ́tọ̀ láì jẹ́ pé tọ́tí gbọ́n tó sì máa ṣàlọ́ alákòótó sùn mọ̀ kí á tẹ́ kó sí kó tó sùn anabi sallallahu alaihi wasallam wọn ẹni tó bá kẹ́ àtẹrù kùrùsì kó tó di kó sùn jọ kan olùsọkàn ò ní yé bẹ pẹ̀lú ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run títí tí lè fi máa sẹ́lẹ̀ ìfihàn pé ẹja tra láti sànù ara wa fa innahu la yadri ayna batat yadu kọ́ mọ́bi tọ́wọ́ ń sùn èèyàn ò lè mọ́bi tọ́wọ́ sùn torí tàbí tọ́wọ́ bá ti sùn náà la pé ẹlòmíì lè tọ́ lé nítorí pé ẹ̀mí ń kọ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́ wàhálẹ̀ yìí.

ọwọ́ ó sì fẹ́ẹ̀ dégbà ọ nígbà tó di wọn bá fàyọ ni ìyẹn fi súnà nẹbi sọlọ àti nàìjíríà àtọ́nà ń sànù wa ni àtọ́nà ń sànù wa ni ẹjẹ́ àwọn sọ́ra kí wọ́n má máa fẹnu rẹ̀ wá rọ̀ gbà ìmọ̀ ibi tó mi sùn bá wò ẹ ọkọ burú lọ́ọ̀bà sùn lọ́wọ́ bá wọ bòmí ẹ̀yin náà wù tí ì bá ti pé ọlọ́run bá fẹ́ fi ṣe àpèjúwe fáwọn alágídí ọwọ́ wa wọnú ihò gbẹ́ débi wípé ó sì mú ó mú ó mú ó mú ó mú ó fi bẹ́ẹ̀ dé gbà wọ̀ inna lillahi wa inna ilayhi raji'un nígbà tó di òǹkọ́ ló tún lè fọ ọwọ́ ń jáde má wọ́n bá yọ ni wọ́n bá yọ ọwọ́ subhanallah torí délé fa innahu la yadri ayna torí kíkọ́ ọmọ ibi tọ́wọ́ sùn tába rẹ ní tọmọ àbí tọwọ tó máa ń sùn kọ náwó ọdájú kọ wa alihamudulilayi kò sálá gidi ń wa fífọ ara rẹ kó bára rẹ adúpẹ́ fọlọ torí de lè eléyìí fi hàn wá pé tába ti jí kíláàsì káfọ wa lẹ́mẹ̀ta tába jí bọ inú gbà tọ ẹ̀rí pé ọ̀yẹ́ máa dúpẹ́ fọlọ lórí kó sì wá mùsùlùmí àti àlọ́ alátàǹsì àlọ́ alátàǹsì o ọlọ́lọ́ mọ iye orí tí ń tara rẹ̀ ṣẹlẹ̀ sí wa lójoojúmọ́ ọlọ́lọ́ mọ iye aburú tí ń ṣẹlẹ̀ sí kèfèrí lójoojúmọ́ látàrí àìmọ́sálù àlá torí pé afọ̀sẹ̀fọwọ́ àfọ̀kọ̀kọ̀ ọ̀ràn àbọ̀ràn torí pé tí ọ̀kan ni wọ́n bá ń sùn sínú báàbù ọ̀sẹ̀ kò lè má wà láà lókùn ìgbà tó bá jẹ́ kèfèrí innamal mushrikuna najasun ọlọ́run lẹ́gbìn làwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run gan fúnra ara rẹ̀ lọ́sẹ̀ wọn sáǹpù pé ẹ̀gbin ni wọ́n tani ọ̀wá yọ kò sí tó lè yọ ọdún kan gba islam ẹ máa gba islam àmọ́ nàìjíríà yẹn kì í ṣe àìníyà nàìjíríà tún màlẹ́wìyà ìsìnkú ara wọn ni lọ́yà ìgbẹ́ wà lọ àní hmm. eh, ìdájọ́ ọmọ ìdájọ́ ara wọn ẹ̀gbin ni bàbá wọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbin náà ni. sọ àdìsẹ́ lẹ́yìn báyìí ẹ̀rí pé ah, ẹ̀kọ́ pọ̀ nù rẹ̀ gan-an ẹ̀kọ́ pọ̀ nù rẹ̀ ilé ìfihàn wa pé bàbá ti jí ńkọ́ bàbá àjọsìn la sùn kò bá ti jó kásàgbára táàbà kọwọ́ bọnú gbá omi ń bẹ́ ń bẹ́ àbomi ò sí ń bẹ́ kárípa fọwọ́ alẹ́ mélòó lẹ́ẹ̀mẹ́ta ṣé fífọ̀ lẹ́ẹ̀kan òtó òtó àfikọ́jẹ́ ẹ̀mẹ́ta a sì ti mà ike tí èèyàn bá sálù àlà èèyàn lè sálù àlà lẹ́ẹ̀kan Ekọ sẹ́ni àwọn aṣọ tó bí tẹ̀mí tó di lójú oorun kọ́ àti sọ ibi tó bá fẹ́ sàlùwàlà ẹ̀yọ̀kan lè dípò méjèèjì ṣùgbọ́n kọ́dà kó jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan lọ fẹ́ sàlùwàlà wàá rí kọ́wọ́ yín kọ́ ẹ̀mẹ̀ta lọ nítorí àdìsí tó nípa àkókò gẹ́gẹ́ bíi ti ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ẹ̀méjì lọ fẹ́ ọgbọ́dọ̀ fímú ní ìgbà tí kò tó ẹ̀mẹ́ta ọgbọ́dọ̀ jẹ ẹ̀mẹ́ta nítorí pé ànábi sọlá àṣẹlẹ wọn ni kò fímú lẹ́ẹ̀mẹ́ta nítorí pé àṣetá ni tẹyìn bá ti sùn á máa sùn níbo á máa sùn ní mẹyìn. tọ nínú àǹfààní tá a tún rí bẹ́ẹ̀ ni kí gbogbo tíṣẹ̀rí àbá fi nọ́mbà ká dúró nídìí nọ́mbà yẹn ká má fi kún fúnra wa ká má sàn ara wa jẹ o ká má ti jọ́ kan nínú ẹni tó ṣe wípé yọ́ọ̀ máa wá tẹ òfin lójúmọ́lẹ̀ nínú àǹfààní tá a tún rí ń bẹ òun náà ní wípé tọ́lọ̀ bàbá ti gbẹ ẹ̀mí wa lójú wọn kò tó máa ti ń ṣẹlẹ̀ sùn kọ́lọ̀ jẹ́ kí dáadọ́ máa ṣẹlẹ̀ sí wa. so òfin máa wá jáde níjáde èyí tó pọ̀ wípé yìí máa sọ nípa èyí tó pọ̀ jù yàtọ̀ sí èyí tó kéré kódà kápẹ́ nìkan wà nínú àwọn èèyàn tó ṣe pé tó bá sùn ó máa mọ ibi tó ń fọwọ́ òun sí kò mean generally àwọn ètò pọ̀ jù nínú àwọn èèyàn èèyàn màbí tó wà wọn sùn nígbà tó ń bá sùn. hadithi alimami al àti Muslim ọlọ́kọ̀ọ́ba kí àwọn méjèèjì àwọn ni wọ́n gbé hadithi jáde ṣùgbọ́n èyí tí wọ́n sọ fún wa ń bí kò náà ní gbólóhùn gẹ́gẹ́ ṣe wá ní ọ̀dọ̀ Muslim rẹ̀ làfẹ́ wa mú wa. وني وعلى قيط بن صبرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أخرجه الأربعة وصححه ابن خزيمة ولأبي داود في رواية إذا توضأت فمضمض حديثي هنا كعب gẹ́gẹ́ bí àwọn àdéhìí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam gbogbo gbogbo ẹ̀ náà làdéhìí tó ga wọ́n gbé eléyìí wá láti ọ̀dọ̀ sàábé làkìr ọmọ sọ́bìrọ̀ ọlọ́run bá kú yẹn ló sí. sàábé yìí ó ní òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run bá kú máa bá sọ pé tí àlùwalá rẹ kọ́ kárí o أسبغ الوضوء تعلو ولا ردا دا فقري وخلل بين الأصابع أوتيا وما كاره وبالغ في الاستنشاق وفوا مسم داد إلا أن تكون صائما أي في ترى بانباوين أخرجه الأربع عمر يعني لو أبو داود النسائي àti Tirmidhi àti Ibn Majah wa sahhahahu Ibn Khuzaymah al-Imam Ibn Khuzaymah ọlọ́run kò kẹ́ wọn àwọn ipe ogun rege nínú Sahih wọn. Abu Dawud rahimahullah àwọn tí wọ́n á ní ẹ̀gbà wá mi fún àdéhùn yìí táfikún yìí wà ń bẹ̀ àfikún pé idha tawadda'ta famadmid tí sálù àlàfo mi yọnu àwọn àdéhùn á rí i pé òfin àti ìdájọ́ táwọn náà kó sínú ọ̀pọ̀ púpọ̀ ṣùgbọ́n láti sì kọ́kọ́ ṣe sàábí tó gba àdéhìí wá onáni làkìr ọmọ sọ́bìrọ̀ onáni làkìr ìbùnà ámì ìbùnà sọ́bìrọ̀ ìbùnà abdulbar rahimahullah ta'ala nínú tí wọn àwọn àlèsè ààb tí wọn ti ṣe àlàyé biography àwọn sàábí fún wa wọn ni sàhábí yìí mashhur sàbí kan ní tó gbajúmọ̀ Laqit ibn Sabira Laqit ibn Sabira sàbí kan ní tó gbajúmọ̀ idaduhu fi ahli Ta'if ọwọ́nù òǹkà àwọn ẹni tó dára Ta'if nínú àwọn ará Ta'if lọ́wọ́ ẹ̀sìn máa Ta'if ìlú àwọn Abdullahi bin Mas'ud radiyallahu anhu ní ìtòsí Mẹ́kẹ́ ó ní òjíṣẹ́ kí àtúnyẹ̀wò ọlọ́run kó máa bá a ó ní asibẹ́gẹ̀lì wò bọ̀ à ẹ̀ sàlùwàlà dáadáa. tọ́ba kásàlùwàlà kọ́ dáa òun gangan ni ó mú ni jẹ́ni tó fi àṣẹ ọlọ́run ọba tó fi pa wá nípa pé ńgbà tá a bá dìde tá a kírun kásàlùwàlà ni ó jẹ́ kéèyàn mú fẹ́. nítorí wípé يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn ọlọ́run ọba pa wá láti ń bí ànàtàwọ́bọ̀ àwòbó àǹtàmàn pé ká sàlù àlátó pé ni lánà wòbó àwòbó àṣàràyà láyà kúnà wòbó àn ilà ìdàgánà tàbí ghal àlùwàlá tá ṣe lábẹ́ òfin ṣẹ̀ríà òní jẹ́ àlùwàlá kọjá kó kárí ọ gbogbo ibi tí wọ́n fẹ́ ká fọ̀ torí rẹ̀ anabi sọlá àdìsẹlá tó ń kàn pa ni nítorí ti wá nínú àlùkùrá nìyẹn pé ti àlùwàlà kọkárí eléyìí tó túmọ̀ sí pé alájàmbàkù àlùwàlà àwọn afọbìkan fìbìkan lẹ̀ àbújẹ́njẹ́kù lápá àbújẹ́njẹ́kù lẹ́sẹ̀ àbújẹ́njẹ́kù lójú àwọn eléyìí ò tí ì sàlùwàlà wọn wọ́ọ̀rì wọn ń tara wọn jẹ ni nítorí pé àlùwàlà tọ́lọ̀ wọn bá fi pa wá láṣẹ ọgbọ́dọ̀ jẹ́ àlùwàlà tó pé farabalẹ̀ kó fi sàlùwàlà nítorí pé àlùwàlà rẹ̀ lè jẹ́ àlùwàlà tó pé tó o bá farabalẹ̀ mọ̀ ń kájú ni kájú lọ bó pé kíni ṣe àlọ́ aláàrẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ọkọ̀ atúmọ̀ sí kíkà sí wákàtí kan bí àlọ́ aláwọ̀ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá sí rí kó ṣe dáadáa kó sì ní fífalẹ̀ ṣe àlọ́ aláàrẹ kọ́ kárí kọ́dà kó ti kó tutù mu ṣe àlọ́ aláàrẹ kọ́ kárí torí pé mbẹ́nu tó lọ́ọ́ bá wọn fi ṣe àgbéga pò fún yàn ìsìbáwò lówó bó ká máa sàlù alákọ̀ọ́kárí nígbà tí n tí ó mu ni má bẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ bá wà. òtútù mú kíkankíkan èsì sómi gbóná àmọ́ tó bá fomi sàlù alá náà kò ní pọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti sùúrù ti sàlù alá òmù mara ní bẹ́ẹ̀nu tó lọ́mọ fi ṣàgbéga kú fún yẹn. asbigh al-wudu amr wal amr al-mutlaq sòtú máa ń pààyàn láti láti tí nǹkan kan ọ̀sẹ́rì rẹ̀ kúrò nídìí jíjọ́ ọ̀ràn àyàn àjẹpọ̀ ọ̀ràn àyàn ni kó sàlù alákọ̀ọ́kárí ńkọ́ ọ̀ràn àyàn ni. eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá sàlù alátàlù alárẹ̀ ọ̀kárí wàlá yóò kọlu innahu tawadda wọn àní sọ pé sàlù alá wọlé ó sọlá yẹkùnrún làábẹ̀ yájẹ pé nǹkan ṣeré lásán torí pé àlọ́ alátọ́lọ́ ní kò sí tó fi kó fi kírun ó ṣe ẹlòmíràn lásìkò tó fi lè yí àlọ́ alá rẹ̀ fà á ìyá kan máa ṣe ni yóò sì máa sọ̀rọ̀ yóò sì máa ẹ̀dá lọ fún un. subhanallah bí ìbá ti pé ń di pé ń sàlù aláṣí bẹ́ẹ̀ náà ló ṣe ṣe kó máa ráwọn àṣìṣe kan tí òye ká kó lù wọ́n ṣe. torí káwọn ibì kan wà táwọn ti fọkàn sí ní wà omi ò ti débẹ̀ yẹn omi kìlẹ̀ mọ́ ti débẹ̀. sò kọ́ ọmọ àkọ́kọ́ ọmọ ìyẹ̀wò kọ́ ọmọ àkọ́kọ́ ọmọ ìyẹ̀wò kọ́kàn rẹ̀ ó lè bà balẹ̀. àti bẹ́ẹ̀ pẹ̀lú wo àtọkùnrin àtobìnrin náà ni wọ́n sálọ àlàkọ kárí torí ẹ̀ law annaka la tastati'u bi mufradika an tatawadda wa tusbigha wudu'aka fala ba'sa an tu'ad tó jẹ́ pé ìwọ nìkan ò lè sálọ àlá ìwọ nìkan ò lè dá sálọ àlá kọ kárí lè áhà tẹ̀m̀bíkà báyìí nítorí ara ẹ̀ kan tí ń bẹ pẹ̀lú ẹ ẹ bọyọwọ èèyàn kò lágbára bọyọwọ kò gbádùn bọyọwọ rẹ ti lọ ọyá kò lè jẹ kí àlọ aláàrẹ ọkàrí kò burú kẹnìkan lọ àní tá a o lọ àbí òye ọ kí wàá ti wò mí fẹ́ kí n má kò burú tó tontori pé léyìí máa lè nu màsìnìyàn náà mi ń sẹ́bí ọlọ́run ló wọ̀n fàyè lẹ̀ fún yín tẹ́ fi rí ẹni tí ń ṣe dáadáa bá wí ebi dáadáa lọ́dọ̀ yẹn fẹ́ ti sàrà fún o tún wá ń bu pé o sì fún mi lówó torí bóyì rẹ̀ ọ̀dà àwọ̀ àwọ̀ ń bára ń bó lè bọ̀ nítorí pé dáadáa lọ́ fẹ́ ti sí ọ ọlọ́run ti fàyè lẹ̀ pípọ̀ ọbẹ̀ ni tó fẹ́ ti dáadáa sí ọ wí. أسبغ الوضوء سألوا لا ركوكاري لكن لا على سبيل لا لا تعين المترفه àwọn onífúkẹ́ àwọn onífàárì gbọ́lọ́lá lòun kìíní kan lòun pàtàkì kó wá jẹ́ pé ìwọ onífọ́ ara rẹ̀ sàlọ́ alá ọwọ́ anasẹ̀ ọ̀nàpá ẹ̀fọ́ eléyìí ẹtún fẹ́ ànífọ̀. ṣé yé wa àmẹ́ni tó jẹ́ pé nǹkan kan ní ṣe ṣe tí òfin lè dálù aláyẹ̀tẹ̀ làbàṣì kò burúkú àrùn lọ́wọ́ sàmì ní tẹ́lẹ̀ pípa àrí ní ti fùkẹ́ ní ti gbọ́dọ̀ kó ti bàbá rẹ̀ kẹ́rẹ́ àti zọ́kùnmọ́ ọ̀kẹ́ rẹ̀ àwọn kankan wà tó ti pẹ́ ìgbà rẹ̀ gbọ́dọ̀ ti fúnra yín ọlọ́jà rẹ̀ yín pé látàrí dáadáa. ìyá ti kọ́ wa pé kọ́nàṣẹ́ kẹ́ bá fọṣẹ ẹgbẹ́ nu wa kaba yín yọnu ẹgbẹ́ mu wa kaba yín fi mu ẹgbẹ́ àbà àbà tó ti pé ọmọ ẹja yìí fàmílì kẹ̀kẹ́ tutọ́nu. sòńtórí tí o bá lè dàtí. anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn náà máa ń dálù ọ̀la wọn ti fúnra wọn àwọn ọmọdé tó ga tó tóbi tó kára bàtà tó tó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti pé gbogbo àwọn èèyàn yóò kú jàǹbọ́ yà wọ́n tó kún ẹsẹ̀ bàtà rẹ̀ tòṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn máa dálù ọ̀la wọn èsì kò fẹ́ bá fọsẹ̀ ọ fẹ́ bá a bọ̀ sódà tí anabi òfin láǹfààní àti fọsẹ̀ rẹ̀ fúnra rẹ̀ anabi ni dáhùnmá fẹ́yìn ní kọ́tà àdàkàlùtòhùnmá ọ̀hìnrọ̀tẹ̀ tí méjèèjì lẹ̀ torí pé nígbà tí wọ́n ìwọ̀ wọn tẹ́lẹ̀ náà mo wọ̀ wọn lórí àlọ́ àlá tó pé èsì kò má bàa ń fọsẹ̀ bá má bàa bọ̀ ìwọ mọ àwọn òfin àfihàn ṣé wọn bá yàn bọ náà gan tí ò hof ìbọ̀sẹ̀ yẹn tó dé pa àwọn wọn fi sí àti bọ́ ọ̀kọ̀ dàbí ìbọ̀sẹ̀ tí wọ́n fòwú ṣe sẹ́wọ̀n kí ìtàn fòwú ṣe tó máa ti fàyọ́ ọ̀ràn àmọ́ hof awọ ni láyé ijó ọ̀run òsì dájú pé zipu wà mẹ́ abẹ́rẹ́ ibẹ̀ ti sin wọ́n ṣe zipu sí wàá tú zipu síbẹ̀síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà wàá tó pa àmọ́ tí o bá ti zip sẹ́wọ̀n pé ìjàkadì ni ìlànà ìfìfì ilẹ̀ kí n tó wọ̀ tẹ́lẹ̀ náà mo ti sàlù alátó pé asibẹ́kẹ̀ ló wọ́pọ̀ sàlù alákọ̀dá o lẹ́yìn rẹ̀ wàhálẹ́lẹ́ bẹ́yìn náà àfọ̀ abẹ́ wàá ya ntí ń bẹ láàrin àwọn ọmọ kárẹ̀ nígbà tó máa sàlù alá wàlmúrọ́dù hùnà máa bẹ́yìn náà àfọ̀ bẹ́ẹ̀ lìyẹ̀dẹ́yìn ni wọ́n rí jùlẹ̀ ntí ń bẹ láàrin ọmọ àkàwọ́ àti ìkẹyẹ kọ́lẹ́sẹ̀ àdéhùn wá lórí eléyìí náà wípé wà kálẹ̀ àsọ́ọ̀bì àlìyàdẹ́yìn ni wọ́n rẹ́jìlẹ̀ àdéhùn wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé ọ̀ya ti ń bẹ láàrin ọmọ àkàtì ẹ̀tọ́wọ́ àti tẹ̀sẹ̀. àdìgbà kàfíkù ní fíkù màlìkí àwọn sọ fún wa pé ọ̀ràn èèyàn ní ya ti ń bẹ láàrin àwọn ọmọ àkọ́wọ́ tá a máa ń sálọ àlà ṣùgbọ́n màndúbù ẹni ká ya àwọn tí ń bẹ láàrin ọmọ àka ẹsẹ̀ àmọ́ ìyàtọ̀ láàrin fa nítorí pé ọmọ àka tọwọ́ ọmọ àka tẹsẹ̀ kí ló dé yá tuntun tó mú ni ya tọwọ, náà ni ó ni ya tẹsẹ̀ àdìsí wa ó ní wàhálẹ̀ bẹ́yìn náà asọ́ọ̀bì ẹ̀yẹ̀dẹ́yìn wà ìyá ti ń bẹ láàrin àwọn ọmọ nǹka tọwọ́ àti ti ń bẹ láàrin kan ọmọ nǹka tẹsẹ̀ kò sí àtọ̀ láàrin méjèèjì ọmọ nǹka lélẹ̀ ọmọ nǹka lélẹ̀ wọ́n ti tún dáa pọ̀ méjì kò sí tọ́tẹ́ fún tí ìgbà jọra yẹn àjẹpẹ́ tẹsẹ̀ náà kọ́ kò náà jọra yẹn. ẹlẹ́kejì òní wípé mínàlì màkúù ẹ fò yí wò á rí wípé yíya ti ń bẹ àwọn ọmọ nǹka ọwọ́ àti tẹsẹ̀ ìní ó fúnni láǹfààní àti nífọ̀kànbalẹ̀ kó mi dé gbogbo ibi tó yẹ kó dé nítorí pé gbogbo rẹ̀ lọ́lọ́ ní ká fọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni láti ti mọ̀ pé má láyé tí mo lò wájú bò ilá bí ìtìyáni ìfẹ́ ìtìyánu ó wájú nítorí pé n ta pè lọ́ràn yẹn ò ní pé láì sí ajẹ́pẹ́ ṣíṣe ń kọ́ ó ti dọ̀ràn ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé tó bá sàlùwàlà wàá yà ní láàrin àwọn ọmọ ọwọ́ àti ti láàrin àwọn ọmọ ìkẹsẹ̀ turan nínú fiqh tó o bá ti lo ọmọ ìka yòówù láti fi ya ti ń bẹ láàrin àwọn ọmọ ìka ẹsẹ̀ rẹ ó ti tó ṣùgbọ́n wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ìgbà anabi wa sallallahu alaihi wasallam wọn a máa lo ọmọ àpọ ọmọ adìrin wọn a máa lò láti fi ya ti ń bẹ láàrin àwọn ọmọ ìka ẹsẹ̀ nígbà tí wọn bá ń so ọmọ ìka kékeré yẹn ènìyàn máa lò láti fi ya ntí ń bẹ láàrin ọmọ nǹkan ẹsẹ̀ nígbà tí a máa ń fẹsẹ̀ wa wàlàkín tí wọ́n bá wà lu ọmọ nǹkan mi láti ti bẹ́ẹ̀ nítorí kò lọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìka àtàǹpàkò kò burú o ti kọ́kọ́ gba pọ̀ ya ntí ń bẹ láàrin ọmọ nǹkan ẹsẹ̀ rẹ ọkàn jẹ́pọ̀ ní ládàá pé ọmọ nǹkan tánàbí máa ń lò ńlò lò torí pé àgbà gbọ́ ipá náà bí lu ọmọ ìdínrín alẹ́ sẹ́bí lè tẹ àpò yìí ó ṣe bẹ́ẹ̀ láti fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ṣe. sùdán náà bá ti bẹ̀ pẹ̀lú àná ẹ̀gbọ́n àfi ń pọ̀ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam abalada rẹ̀. wàbẹ́ẹ́lẹ́ pẹlẹtẹ ń ṣàkọ kọ́ wa fa omi sínú dáadáa. illa an takuna sa'iman àyàfi tó máa ń gbà wò. wọ́n ní ká fa omi sínú dáadáa má fa omi lọ́nà tí ó fi lọ wọnú ọpọlọ rẹ̀ àmọ́ fà lọ́nà tó ti jẹ́ pé yẹ wọn náà fa omi símu so kéèyàn sì sọ́ra fún sísera rẹ̀ létí so ṣùgbọ́n kì í wá síbi kéèyàn kàn máa fomi nu mú báwọn míì ṣe máa ṣe wọ́n kàn fomi àbí kó kàn kí bọ́ mú báyìí pé gbígbà téèyàn fa kílẹ̀ tí pè kí ní vic àbí rọ́ọ̀bù ọkàn fà yóò sì tún yọwọ́ à wàá bu omi sí ọwọ́ sí rẹ̀ wàá fà á àbí wàá bukúrọ̀ ọ̀tún rẹ̀ wàá fà wàá fi àwọn ọmọ káàtà papọ̀ àti tìfábẹ́là tó wà ní ọwọ́ tirẹ̀ wàá fi fẹ́ jáde ṣe lẹ́yìn nìkan tí wọ́n fẹ́ kó ṣe kọ́ ọ̀fà sí mu dáadáa eléyìí lẹ́ẹ̀rí táwọn tí wọ́n ní ọ̀ràn yẹn ní ká fomi sí mu lò nítorí pé wà bẹ́ẹ̀ lè fẹ́lẹ̀ tó ń ṣe ọ̀kadà àmọ̀ wà lọ́mọrún lé lójú lọ́tí mẹ́tìkọ́ ọ̀ràn yẹn ní ká fẹ́ ká fa omi sí mu àyàfi tó ń bá ń gbà wẹ̀ eléyìí túmọ̀ sí pé tó ń bá ń pa omi sí mú tómi fi lọ́ fún rẹ tọ́ ọba àwẹ̀ rẹ jẹ́ wà tán. àti bá lu àlá mò ń ṣe bá àlọ́ àlá náà ni mo sọ pé kò mú mi nú àlọ́ àlá. wàhálà èyí ẹni tó mú pákó ti lè gbé omi pákó mi tó yé ọlọ́run tìrẹ lómi ni tí wọn máa rìn pákó nù àwẹ bí ń sẹ́yìn rìn ni omi rẹ ni wọn yóò máa omi ṣé mu kankan ni àbíbáwò tó nítorí pé ọ̀ gbọ́dọ̀ fún kó kó kó rẹ kó dànù kó dànù lọ́nà tó fi jẹ́ pé kò any strange thing ní ọ̀nà ọ̀fun rẹ tó torí strange tọ́ nínú ọ̀nà ọ̀fun rẹ ó ti fa o. o ti fa wàhálà fúnra rẹ tó jẹjẹjẹjẹ wọn kò sọ àwẹ̀ rẹ o tàbí òye tó ń torí délé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbá àwẹ̀ táàrí tí wọ́n máa ń rin pákó wọ́n dàbí gbàtẹ́lu mi máa kó gbogbo tọ́ rẹ gbogbo kínní pákó mi ni kí aló lè ṣe nu ebi tí ń pọ́ tí bá ti kí wọn kàn fẹ́ràn kọ́ máa jẹjẹ kú jẹ tó ń torí délé èèyàn gbọ́dọ̀ gbé mi bẹ́ẹ̀ nínú ẹgbàá wa mi wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé fàmọ́ mẹ́k tọ́ba sálù àlàyọ́nu eléyìí náà sẹ́ni eléyìí náà bẹ́ẹ̀ nù ẹ̀rí tí ìmáàmù ahmed tún ló ń bomi àbáwọn ọ̀hìríyà nípa pọ́ ọ̀ràn yẹn tún ní ká yọnu ajẹ́ ọ̀ràn yẹn ní ká yọnu ọ̀ràn yẹn ní ká fi mú àwọn ẹ̀rí ìtọ́ka sí wàlàkín aṣọ pé súnà ní méjèèjì kí ló fà nítorí pé náà kúrán ni ọlọ́run bọ̀ dáko ká fi mú bọ̀dá kọ́ ká yọnu àìmọye ọ̀ràn yẹn lọ́wọ́ àánú súnà ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn yẹn lọ́wọ́ àánú súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam ó sì ń bẹnu tó wà ní Al-Qur'ani nìkan tí èso ọ̀ràn yẹn nítorí pé òfin tó láti máa ń dájú òfin ní hadith Rifa' ibn Rafi' níbi tí sallallahu alaihi tó ti ní ẹnìkan yín kò lè kírun kírun rẹ̀ jẹ́ ńdọ́nà àyàfi àlọ́ àlá kàmá bọ́lá anabi sọlá àtìlá ti sọ nípa pékinni kábọjú káfàfà fọwọ́ kápá orí káfẹsẹ̀ wọn àdàkọ kásímù wọn àdàkọ káyọnu eléyìí túmọ̀ sí pé tá a bá sálù àlátà fún mi tá a bá sálù àlátà yọnu àlù aláfẹ́ àbí òpè òpè torí ẹ̀ náà láti máa ń sọ pé sẹ́nìkan máa wẹ̀wẹ̀ jánábà tó lè fi ìwẹ̀ jánábà yẹn kírun láì sálù àlá nínú ìwẹ̀ jánábà a ní kò sí tó burú ń bẹ̀ torí pé kí ló kù tí o ti ṣe nù táwọn ń ṣe nù àlọ́ àlá nítòkù tí ọkàn ti sè náà nìkan yọnu kó fi fa sẹ́ni kíkọ̀ pati à kọ́dà tó ṣe nínú rẹ̀ ojú pípa ti lọ fa ó tún fọ etí rẹ̀ ó tún fọ nù wọ etí rẹ̀ nítòkù tí ọkàn náà ti kọ́ yọnu kó fi lórí ẹ̀ṣẹ́ rẹ̀ náà rẹ̀ níyà wà lọ́wọ́ ọ̀gá rẹ̀ wọ́n ń lè lè fẹ́ kálíbà tilẹ̀kùn ìyapẹ́ ẹnu àkọ́kùn pé owó ìlọsọ̀rọ̀ ẹni ti kírun tọ́lá tún yọnu rẹ̀ tó fíìmù rẹ̀ ó sì dáa pọ̀ tó o bá yọnu tó fi mú nínú wẹ̀ ọ̀dà pọ̀ sẹ́mi pọ́n náà lọ sẹ́kù nínú sí àlùwàlà nítorí pé at-taharatu sughra ni al-wudu wat-taharatu kubra ọ̀nà ni al-ghuslu min al-janaba was-sughra tafna fil-kubra láti ti mọ̀ pé ìmára kékeré ó máa ń parẹ́ sínú ìmára nílá. àdébì àǹfààní pọ̀ ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí kásálùwàlà wa kọ́ kárí kásìdẹ́ni tó ti pé yọ́n láti jẹ́ ẹni tí wọ́n máa fa mi sínú dáadáa ṣùgbọ́n láì fi para wa lára láì kò sì fi ṣe sábàbí àti gbà wíwá tí sábà jẹ́ ẹni tí ń gbà wọ̀ kì í ṣe dandan kọjá nu Ramadan nìkan máa lẹ̀ mú yẹkùn sọ ìmẹ́ ìyẹn ni pé lókun gbà tí ò bá gbà wọ́n rà kó sáwẹ̀ náà fi là ọlọ́run bọ̀ fẹ́ ká fọwọ́ ara wa ká fi gbà ara wa jẹ́